sára àbí àbáàdì sọ níbẹ̀ nínú tíra nìyí náà bídà ní ká máa sì jìmá ẹ̀yà kóra jọ. bọ̀dá àwọn yàrá kan lọ kí ẹ tí ọ̀fọ́sẹ̀ táwọn pàdé bẹ̀ ẹni sólfà lẹ́nẹ́ fẹ́ lọ ẹ̀pẹ̀ méjì lọ́wọ́ ẹja lọ ṣẹ̀dá àwọn ìdí àlápẹ̀yà kìí pé àwọn amú déètì pé tọ̀ ẹ̀yin wọ ẹ̀yẹ ọmọ ẹgbẹ́ wa déètì báyìí la fẹ́ lọ ṣe táàzì ẹ̀ kálukú lọ lọ́lẹ́ ẹ̀kọ̀ọ̀kan méjì méjì mẹ́ta mẹ́ta àwọn kan kóra wọn pé bó lẹ́ ń lọ àfẹ́ lọ kí àwọn ìyàwó bàbá tó kú ni ẹlẹ́kọ̀ọ́ mi náà tẹ̀lé lọ nínú mọ́tò tẹ̀ wá gbé ẹgbẹ́ kórópè ẹ̀yìn mẹ́rin lẹ́wọ̀ kórópè ṣùgbọ́n bí ẹ ti ń lọ kan bíi mẹ́fà wọ́n tún jọ yín ẹ wá pé fifteen ìgbà tẹ́ fi débẹ̀ èyí sọ ìpínlẹ̀ èkìtì ti pé ẹ fi plan rẹ̀ ìpínlẹ̀ ti wá mú déètì pé tó wá di four o'clock gbogbo ẹ̀yin jàmáà mẹ́tò tàwíìdì ẹ̀jẹ̀ lọ kí lágbájá. تجارة العادية بدعمه so يعني تهديد تحديد التعزية لثلاثة أيام ya kama mu kani itu tanzia kò gbọdọ̀ ju so so ẹni tí ń ẹni tí ń sọ̀fọ̀ lànàbí kọ̀ pé kò gbọ́dọ̀ ṣe istihdad kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ sọ̀fọ̀ òkú kankan yọ mẹ́ta lọ ṣùgbọ́n pé ká kí ẹni tí ọ̀fọ̀ sẹ̀ láǹfààní kódà ìbàjẹ́ pé lẹ́yìn ọdún méjì látó rẹ nìyẹn sóyè àti láǹfààní yá ní bàbá ti lọ ìpínlẹ̀ kẹ́yìn wọn wàmùn hasir síjọ́ mẹ́ta. ترك الفرش التي تجعل في بيت الميت لجلوسه من يأتي إلى التعزية فيتركونها كذلك حتى تمضي سبعة أيام ثم بعد ذلك يزيلونها يعني أولي بالي تقوسي كان كان كما جوكولي كنا ما بقى سوى في بين يلي بين تيجي تيجي تيجي تيجي تيجي تيجي تيجي تيجي تيجي تيجي ó dàwọn èèyàn fẹ́ lọ nǹkan tó kù bá lọ pé tó wẹ̀ lù wà ọṣẹ tó kù lù kù ìwà pé ọṣẹ yẹn ikú ti wà lára rẹ̀ yóò fi ra wọ́n náà ó dàbí mi fẹ́ gba aṣọ ìṣàyẹ̀ kan aṣọ tó bá lówó lórí kódà kó fáyìn gan eh, aṣọ rẹ̀ ó jẹ̀ tí wọ́n á jọ dáwíà dáwíà rẹ̀ lé <laughs> dáwíà òkú. So ولي قسم وني التعزية بأعظم الله لك الأجر وألهمك الصبر ورزقناك ورزقنا وإياك الشكر فإن أنفسنا وأموالنا وأهلينا وأولادنا من مواهب الله عز وجل هنيئة وأعاريه مستودع ومتعك الله ومتعك به في ضبطة وسرور وقبضه منك بأجر كبير الصلاة والرحمة والهدى إن إن احتسبته فاصبر ولا تهبط جزعك أجرك فتندم واعلم أن الجزع لا يرد شيئا ولا يرفع رزا وما هو نازل وكأن قد من استحسنها في شر الشريعة وغيره شريعة شريعة وقال والأول روي عن النبي أنه عزى به معاذ بن جبل في ابنه لكنه حديث موضوع والآخر روي من تعزية الخضر, الخضر بوفاته صلى الله عليه وسلم لعلي بيته وهو ضعيف فهو الشافعي وضعفاء ابن كثير وقد تقدم التنبيه على الأول في التعليق في المسألة. أي يرى يبوسي وعين مسافي كثيرا الذي موضوع. èmi náà ọ̀rẹ́ bọ̀rẹ́ fún mi ṣùgbọ́n kẹ̀kẹ́ pé ìtumọ̀ rẹ̀ dáa àbí ṣùgbọ́n ká pè é ní kálímà tààzíà àwọn ọ̀rọ̀ téèyàn máa sọ fẹ́ tí ọ̀fọ́sẹ̀ náà àwọn ọ̀rọ̀ tó jọ báyìí náà ni ẹ̀jẹ̀ àyẹ̀wò àdọ̀mọ̀lọ́ ajaraka wàhálà àmàkà sọ̀bà ọlọ́run bọ̀ fún yóò fún ọ̀làdà yóò fún ṣòro ọ̀rọ̀lọ́kùnà ọ̀yẹ́ká ṣòkò yóò àti àwọn ọmọ wa àtàwọn nǹkan ní wa ọlọ́run ló fún wa o àníyà ó fún wa nírọ̀rùn wà á wà rí ihi alimọ̀sítàwọ̀dì àwọn nǹkan tó kó sí wa lọ́dọ̀ ni àwọn nǹkan wọ̀nyí màtá àkàbíyí fi ọ̀gẹ́ bọ̀rọ̀ nínú ọ̀sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá jẹ́ kó máa lò wọ́n ọlọ́run bó jẹ́ kó máa lò wọ́n nínú ìdùnnú àti ìjòwú dáadáa ọ̀kọ̀ bá dá omi ń ká bí ájẹ́rin kẹ̀mí rẹ̀. nínú tọ́lá bá kó kó rẹ̀ ya na sáré sáré yẹ pẹ̀lú sùúrù rẹ̀ àsàlátù ọ̀rọ̀hàmà wàlúdà ẹni tàbàṣà ọmọ rí àsàlátù ọmọ rí kẹ ọmọ rí mọ̀nà tó bá ṣe sùúrù lórí ẹ fásitì àti sùúrù o láàyò tó tó kò lè dá nǹkan kan padà o wàlá yẹtùfà huznan kò sì lè ti ìbànújẹ́ dànù wà máa hùwà náà zìlò kò sì lè kú o fàkà àkọ́dí ní tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mo rò wí fàkà àkọ́dí ẹ fàkà àkọ́dí wákọ̀ à ní tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ so ó wò lé it's not reversible wọ́n ní àtàjà inna fi láyà àzá àmì kúlè mùsíbà. وخلف من كل فائت فبالله فثقوا وإياه فرجوا فإنما المحروم من حرم الثواب عمنا صبي إليك أريد على قوم ودون أنت إليك جي وأنا ضعيفني ابن ابن كثير زي ضعف عليه ما مش عارفين بقى المسند بين في الله عزاء من كل مصيبة الله النعمة تمام سيطان زيا مسلمين تبان تبو مصيبة تبابا وخلف من كل فائت ọlọ́run bá sì máa ń dẹ́sàdá padà gbogbo tó bá bọ́ fún yẹn fabillahi fásitì ọlọ́run ni ẹ̀yà fara ti o wà ìyáhùn fọ́jú ni ẹ̀ nírètí lọ́dọ̀ rẹ̀ فإنما المحروم محروم من الصواب ẹni tó pò fún gan ẹni tó pò fún ládàá ẹni tó pò fún gan ẹni gíní o tó pò fún ládàá so àwọn ọ̀rọ̀ yẹn ní ìtumọ̀ tó dáa ṣùgbọ́n kásà fi tiẹ̀ tó dáa níbí àbí pé súnà ni láyà jù ú sọ torí ẹ ara dé tí ẹ pé kéèyàn sọ pé ìtumọ̀ rẹ̀ dá alẹ́ kà àfi ká fáyẹ́ ṣàlàyé wípé because àwọn èèyàn kan ti di pé inú àdìsí ló wà tí wọ́n bí àfọ̀n súnà náà bá tó máa tó ń kà àwọn làwọn àfọ̀n súnà máa ń kà tí ó bá jẹ tó tó bá gbọ́ pé àdìsí òun ní wo pé kò sọ ní ṣàfihàn sọ́dọ̀ àmì sọ́dọ̀ àmì sọ́dọ̀ ṣùgbọ́n àdìsí àwọn ọ̀rọ̀ àwọn àwọn àdìsí mi wà wà tó lẹ́sẹ̀ lẹ̀ tàbí ìgbà tó ṣe tàn án sí إن لله ما أخذ وله ما أعطى وكل شيء له بأجل مسمى فلتصبر ولتحتسب يعني شغل كوستيليتي ولاتخاذ الضيافة من الطعام من أهل الميت أما رأى لي وما سي ما سعمي رأى لجو إيه وأنا تلبيس إبليس قال ابن جوزي فطر القدير من الحمام اسم لا المساجد وراجع مسألة واتخاذ الضيافة للميت في اليوم الأول والسابع والأربعين وتمام السنة كما سنفع من يوم níjọ́ tó kù bá kú ó tà tẹ́ǹtì jẹ́ láti sìnkú tán àbí àbíjọ́ kejì àbíjọ́ kẹta ń gbà mí kó ta ń lẹ̀ Yorùbá wà lọ́ba yín náà àwọn míì máa ń ṣe ń jẹ́ lẹ́yìn ogójì ọjọ́ àtàwọn míì sànà àwọn míì lẹ́yìn ọdún kan ọdọọdún inú ilé yà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wọn láwọn fẹ́ ṣàdúrà fún bàbá àbí ìyá máa ń ṣàdúrà fún bàbá wa níjọ́ kẹta ọdún iléyà gbogbo eléyìn kò sí nù súnà wọn ni ìtìkọ́dù àtọ̀hámi min ahli bayti awwal khamis ká máa ṣe ń jẹ ní ìjọ ìjọ alamisi alamisi alákọ̀ọ́ tó kù bá kú kú ìbágbà pé òkú mọ́ ń wáyé alamisi tó wá ṣe mọ́sà oyè kò máa jẹ mọ́sà náà ni àbí gbogbo tọ́ọ̀dì báyìí wọ́n gbé àtẹ̀kọ́ wa mọ́sà sí gbogbo yẹ àtẹ̀kọ́ ọlọ́run òun yẹ ìjábá tó dábàá ti àárẹ̀ bẹ́yìí tí ìlà tó àm nínú bídíà ni kẹ́yìn lọ́mọ bá wọn kẹ́yìn gbà tó bá pè yẹn kẹ́yìn wá jẹun kẹ́yìn tó àwa ló yẹ ká gbóúnjẹ lọ sọ́dọ̀ sóyè sókè bá nàbí sọ nípa àwọn ará ní Jafar ìsìnáwó ará ní Jafar طعاما فإنهم قد فإنهم قد أتاهم ما يشغلهم tí ó kó àìròjú bá wọn ó ti ṣẹlẹ̀ sí wọn. إجابة دعوة أهل البيت إلى الطعام يعني قولهم لا يرفع مائدة طعام الليالي الثلاثة إلا الذي قضاها wọ́n ní kankan gbọ́dọ̀ gbé tíbú oúnjẹ dìde fọ́jọ́ mẹ́ta ẹni tó gbé tíbú yẹn kalẹ̀ ní bàbá ló kú ṣùgbọ́n àwọn oúnjẹ fún mẹ́ta wọ́n làwọn sọ fún ẹ gbọ́dọ̀ fọ́ọ̀sì wọ́n kẹ́ jẹun كونه بعد الغباء عمل الزلابية أو شراؤها وشراء ما تركب به في اليوم السابع نكين لو سي كده نقول له الزلابية ماجراها Donuts. Ni bisikíìtì, epo Jakarta, di masa. Masa ló jauh. mọ́sà ní jọ tí mọ́sà máa ń níhò so so wọ́dún náà ló ń pè ní zalabiya wọ́n ní ká máa ṣe àbí ká máa rà á wọ́n ṣe lọ́wọ́ máa tún kálù bí ìyọ́ mi sọ àbẹ̀ tàbí nǹkan tí wọ́n máa fi jẹ ìjọ kejì. àkàrà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó ti ẹ̀jọ́ gan jùlọ àwọn ará lórin gangan ni mọ́sà àkàrà ni àdẹ́ka. wọ́n ní amalu آه، وسبب اتخاذ الطعام والضيافة يوم موته أو بعده بإعطائه دراهم معدودة لمن يتلو القرآن لروحه أو يسبح له أو يهلله كي يقوم بصلاة ويدون باقوتا أسن جاتين باسا وكاس ما سعوني لالجو السكو بكا يوبو كي يقوم بصلاة أبي سو كي ما كي ما كي حاو فاوين لمن يتلو أدل القرآن فإن دبا القرآن لروحه فبيره فيسبه له ويهلل أبين دبا تذكارهم وصية بأن يبيت عند قبر رجال أربعين ليلة أو أكثر قد في إيه وقوصة صلى يقيدون باكو يعني كما يبي فوت يعني كما تلعب في الجبال وكانسو هذا يجب يجب يتعقل كما صليت سعليهم وقف الأقارب أو وقف الأوقاف سيما النقود لتلاوة القرآن العظيم ولا يصلي نوافل أو لأن يهلل أو يصلي على النبي ويجد ثواب لنوره الواقف أو لنوره ما وراءه من من زاره kí a أو àwọn àkọ́f kalẹ̀ bí owó tuntun sáàmà fáwọn tó bá ka quran a ó lè áyùn sọ́dọ̀là àbíká gbówó ó kírun kí lára rẹ̀ máa bókù nàwáfíl àwòlẹ̀ àyìn yóò hálẹ̀ làbí kí wọ́n sì láyà rẹ̀ àwòlẹ̀ sọ́lẹ̀ àlànà rẹ̀ kí wọ́n sì láti fàánà bíi wọ́n yóò díye sàwọn àbá òwú ìrù wọn wà ní pé ẹ̀sán rẹ̀ kọlọmọ bókù. pàtí akọ̀ọ̀kan aládàáni yẹ kọlọmọ bá àbá wa tó kù. ìlànà kan bẹ́ẹ̀ bí díà wa kí fún àwọn ìlú yìí máa ń zàrọ̀ àbí ẹni tí ó bá ṣàbẹ̀wò rẹ̀. àdúrà tá a ṣe àbí ọ̀rẹ́ tá a ta yìí ẹ̀sán lè bá gbogbo àwọn أربعة bá lọ bá òkú بهذا وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما ما في ok zulabiya gan bí àwọn tó ṣe pọpọf wọn tá a bá gbé lò tá a fẹ́ lò ní ti zulabiya tá a fẹ́ lò ti nàìjíríà pọpọf fried donut balls. wẹ̀nà ló jọ ní ilẹ̀ haúsá ó dàbí pé wẹ̀nà dẹ̀ ni ile hausa o dabi pe wena ni wena ni masa ọmọ tọ́bẹ̀ sílẹ̀. صلى السلام عليكم. السلام عليكم.